ẹ kú dédé wò Isa Dade. èmi nìyẹn o. mo rí i pé inú yín dùn àwọn èèyàn ń bá yín yọ̀ gbogbo èèyàn ń fò fáyọ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀dẹ tó bá jọ̀tá mi yóò bá mi yọ̀ báyìí. ó dà káàtì ẹ̀ tó mẹ́nu bà kí gan lorúkọ yín àti ibi ẹ̀ tó wá sà. èmi ni pásítọ̀ Olúwafẹ́mi David. Hmm, láti bo. láti ẹ̀ka seed of Christ Gode Church. bẹ̀ẹ̀ èmi wà ní ìlú Èkó ìlú èkó lẹ ṣe ibùgbé. bẹ́ẹ̀ni. kí wàá ló fa inú yín tó ń dùn tó dùn tó dùn táwọn èèyàn tó ń bá yín fò fáyọ̀ báyìí. ẹ ní ọ̀sẹ̀ tó kọjá that is Sunday mo ti hmm. wẹ̀ tán kí n dẹ̀ máa bọ̀ nìbàdàn hmm. kí n wá fún bàbá mi síbi ọba ní feedback iṣẹ́ tán rán mi. ok. so bí mo ṣe fẹ́ jáde lẹ́nu ọ̀nà ilé mi eh. mo rí i pé bọ́dì mi change mi ò lè rìn mọ́ wọ́n gbé mi wọnú yàrá ni. ṣé àbí sára yín ò moko tẹ́lẹ̀ kẹ́ tó jáde àbí bò. ara mi le bí ọkọta tẹ́lẹ̀ ni. ẹ ẹ lè rìn bẹ́ẹ̀ ṣe bóde. mi ò lè rìn waist báyìí débi orúnkún báyìí ó bẹ̀rẹ̀ sí ní sán mi. I spend uh, over forty something thousand lánàá tí mo lọ fi ṣe x-ray. ẹ lọ sí hospital. lọ sí x-ray wọ́n ní arthritis ní eegun kan ti yẹ̀. n tọ́sọ̀ lọ hospital nù. bẹ́ẹ̀ ni bí hmm. bàbá mi ṣe ní bí mo ṣe dé ń wo ẹ̀gbẹ́ mi. hospital ṣe wá fún yín lóògùn àbí nǹkan kan tẹ́ ẹ lè lò. mo lóògùn. ṣé ẹ rí yàtọ̀. kò sí yàtọ̀ owó tí mo ti fi rògùn ti fọ́ to forty thousand lẹ́yìn x-ray láàrin ọ̀sẹ̀ yẹn bẹ́ẹ̀ ni. kò sí yàtọ̀. kò sí yàtọ̀. kí wàá ní ìgbésẹ̀ tẹ́ gbé. mo wá ní kán máa gbé mi bọ̀ ní Ìbàdàn kí n lọ rí bẹ́ẹ̀ nìkan máa kí n lọ rí walking stick lélẹ̀. kábíyèsí. so kí n lọ rí bàbá mi ní kí n pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi so bàbá mi bá ní kí n wọ́n bá fi òróró ránṣẹ́ sí mi pé kí n mú mo dẹ̀bẹ̀ sí làágùn ọ̀rẹ́ mi mo ń làágùn báyìí. òró lẹ mu tẹ́ ń làágùn báyìí. mo ń làágùn. kábíyèsí ọlọ́run. mo ti ń mo ti ń pìpìà pé bóyá mo fẹ́ lọ nìyẹn. Hmm. torí àwọn àwọn ọmọ mi kéré àwọn ọmọ mi tí mo máa ń kó kiri àwọn kéré kò dẹ̀ sẹ́ni tó máa tọ́jú wọn hmm. mo wá sun ẹkún láti látàná òróró lẹ mú. bẹ́ẹ̀ni. walking stick lè tuntun ni ẹsẹ̀ rà ni. mo ń lọ sí Mushin ìpàdé tá a fẹ́ ṣe ní Mushin. mo ṣubú lé Òṣòdì mo wá rà lóṣòdì ní three thousand. tẹ́ ẹ̀ lo giri. mi ì lo giri o kò sùkọ́ tó ṣe mí rí. ẹ ṣá mú òróró. mo mú òróró ó dẹ̀ mi mẹ́ni tí èèyàn ń ṣẹ̀ tó ń bínú èèyàn mi bínú èèyàn. báwo alára yín báyìí. i'm feel okay at least eighty percent okay. ẹ ti ń gbẹ́sẹ̀ ẹ ti ń rìn fúnra yín báyìí. o lè gbẹ́sẹ̀ yẹn ń sìn. ọ̀dọ̀ ó sì ní little pains o bẹ̀ tì yẹn á lọ. Hmm, ṣùgbọ́n ẹ ti lè rìn fúnra yín láì lógi hmm, báyìí. mo fò sókè náà. fúnra yín. I jump more than ten times. ẹ rọra mọ́ fo hmm. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá. pásítọ̀ olúwàfẹ́mi david. láti bó láti èkó. Ṣàngó ni mo bèsì sí torí bàbá mi ló ní pé mo gbọ́dọ̀ lọ gbéjọ kalẹ̀ lẹ́kọ̀ọ́ mi èbí ò gbà pé mo kó lábẹ́ wọn torí bàbá dáadáa téèyàn bá ní tó ṣe rere. wọ́n ní ẹ lọ dá ìjọ tiyín lẹ̀ lẹ́kọ̀ọ́ fúnra tiyín. èmi ò sọ pé èmi ò kó lábẹ́ yín o. ṣùgbọ́n àwọn tó ní ẹ tún sún wájú pé ẹ tún gòkè. ẹ kábíyèsí pé èmi ò n bá dájọ́ kalẹ̀ n bá mọ dájọ́ kalẹ̀ ṣebí ọba abẹ ṣebí ọba mú wa. ẹ kú <laughs>